ta ló pè ìyá alákàrà ṣeré ìyá alákàrà ta ló pè ìyá alákàrà ṣeré ìyá alákàrà ó ń ta sánsán sí mi nímú ìyá alákàrà ó ń ta dòdò sí mi lọ fún ìyá alákàrà ta ló pè ìyá alákàrà ṣeré ìyá alákàrà ta ló pè ìyá alákàrà ṣeré ìyá alákàrà.